ẹ ká mọ ìjọ náà lórílẹ̀‐èdè nàìjíríà yìí tó wá jura rẹ̀ lẹ́tọ́nà. Let us see the six on Nigerian soil that submit their will to Allah. Torí bá máa ń ti ṣe jálàbí ọ̀dúrà rẹ̀ lẹ́fọ́lọ́. If you engage in mysticism, you do not submit your will to Allah. ẹbọ lọ gbé dání o ọlọ́run sì kọ ẹbọ nínú àgùrá ni ọwọ́ wa. aláàkókò rẹ. ẹ ìlú anabi muhammad. adúgbò fún àwọn ọba wa tó kọ àwọn amẹ́ padà sórí àgùrá ni tá n bá lọ. zora tó bá kọ́ra. ni orí kejì nù. abadé ọgọ́rùn láti wá bá gbogbo àgbáyé sọ̀rọ̀ lórí ẹ̀tọ́ àti tí ò lẹ́tọ̀ọ́ àwa fẹ́ bẹ̀rẹ̀ ní àyà yídàwàsàlẹ̀ àsúnà wàmí àti ọgọ́rùn-ún kan ọgbà àtẹyọ kan pẹ̀lú àṣẹ ọlọ́run ọba wa tó mú wa jọ sí bí òdodo ọ̀rọ̀ rẹ̀. By the grace of Allah, we're reading from chapter 2, verse 131 of the Holy Quran. بسم الله الرحمن الرحيم بسم الله تعالى إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ọgọ́rùn-ún kan ọgbọ̀n àtẹyọ kan Ibrahim là ẹ máa bá a fi òye pé kẹ́ máa bá a fi ọpọlọ bá a bọ̀ pẹ̀lú àbí ṣe gbé àlàyé rẹ̀ sọ fún wa. And we are reading in order to explain to ensure the case of Abraham, you should listen reverently. Ìsìnkọ́ọ̀lẹ̀ lẹ́hùn rẹ̀ bù. Anúlù ọba ànábì Ibrahima. Alayhi salam. Ó wá ń bá a sọ̀rọ̀. Ó dáa kí ló ń bá a sọ ó ní asilimu jura rẹ̀ lẹ̀ fún mi asilimu máa pa òfin mi mọ́ pé asilimu gbàgbẹ́ ọ̀kan ni mímọ́ fi nǹkan mi kù àbí ìṣẹ̀lẹ̀. Allah says to Abraham, you Abraham, and you sure submit your will to me. You Abraham, you sure submit yourself to me. You should obey my laws. You must not associate any partner with me. Asilimu yìí ọ̀pọ̀ àwọn àfáà lórí ilẹ̀ lónìí wọn à rí lò wọn à sì rí tẹ̀lé. Many malice on the surface of the earth today, they do not submit their will to Allah. They do not obey the commands of their Lord. They do not accept Islamic monotheism. Ju ara rẹ lẹ̀ fún mi. Iná pè ní jupá rẹ lẹ̀ ju ẹsẹ̀ rẹ lẹ̀ fún mi ọlọ́run. Gbà mí gbọ́ lẹ́yìn ọ̀kan má gba nǹkan mí gbọ́. Ó dá àáfàá mélòó lónìí ló wá jura rẹ lẹ̀ fọlọ́. Tàbí Allah says, you should submit your will to me. You should submit yourself to me. How many mallets today on Nigeria soil submit their will to Allah? Ẹ jẹ́ ká mọ ìjọ náà lórílẹ̀-èdè Nàìjíríà yìí tó wá jura rẹ̀ lẹ́tọ́nà. Allahu Let us see the six on Nigeria soil that submit their will to Allah. Torí máa ń ṣe jádàbí ọ̀dùnrà rẹ̀ lẹ́tọ́nà. Allahu. If you engage in mysticism, you do not submit your will to Allah. Ẹ̀bọ̀ lọ gbé dání Ọlọ́run sì kọ ẹbọ nínú àgùrá ni ọwọ́ wa. akbar. When you engage in mysticism, is it idolatry? Allah forbids idolatry in the Holy Quran. Bọ́lá ti ń wà kan àbí ìṣesí kan lórí ẹ̀sìn ìsìláàmù àwa rí tọ́ka sí rẹ̀ nínú ìwé òfin Ọlọ́run ọ̀jọ̀ra rẹ̀ ẹlẹ́fọ́ lọ́hùn. If you are doing any deal that is not found in the Holy Quran, you do not submit yourself to Allah. You do not practice Islamic monotheism. Ẹ̀rí gbogbo àwọn aládìsí àgbáyé pátápátá wọn àdúrà wọn lè I tell you all the Hadith followers around the world they do not submit themselves to Allah anabi ibrahima aleesala tọ́lọ́ pè ní bàbá àgbàgbọ́ olóòbíṣe aṣíwájú olùgbàgbọ́ òdodo fẹ́yìn èèyàn ọlọ́ni asilimu ju ààrẹ lẹ̀ fún Abraham, the father of faith, Allah has made him a man of the believer, the leader of believers. Allah said, You, Abraham, Submit your will to me. You should submit yourself to me. Embrace Islamic monotheism. Obey my command. Do not associate any partners with me. Kí wá ní ìtumọ̀ ìdúrà rẹ̀ ẹlẹ̀ fún mi? Ìtumọ̀ rẹ̀ ni pé pa òfin mi mọ́. Ǹjẹ́ ọba ti gbọ́ lófin? Lọ́sọ̀dọ̀ èmi ọba tó ní ọ máa lò, ó sì ọ máa tẹ̀lé. What is the meaning of the saying? Submit yourself to me, submit your will to me. It means obey my commands. Whatever I command you, you should obey. Ọlọ́run ni àwọn máa bá kèfèrí ṣe nínú àlùkùránì náà ni o. Bí wọ́n bá wá ń bá láwo ṣe tó ń bá ń bẹ́lẹ́bọ̀ ṣàṣepapọ̀ ọ̀jọ̀ ààrẹ lẹ́fọ́lọ́. Allah says in the Holy Quran, do not associate with unbelievers if you associate with if a priest." Of what members, I tell you, you do not submit your will to Allah. Bàbá mà ọ́ lólókìkí nínú àwọn onímímọ̀. Ọwọ́ afẹ́ bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá rẹ̀ ọ̀njúbà jẹ́ ọ̀njúbà oṣó ọwọ́ ọ̀njúbà àwọn àgbàlagbà ọ̀dúrà rẹ̀ lẹ̀ fọlọ́. If you know sure, as famous Islamic scholar and Islam As you want to start the preaching, you salute the witches and the wizard. You do not submit your will to Allah. Olórí ẹ̀sìn la mọ̀ ọ́ sí o. A sì mọ̀ ọ́ lórí wá sí àgbáyé. Bá a bá rí ọ níbi òkú ẹlẹ́bọ ọ̀jọ̀ra rẹ̀ lẹ́fọ́ lọ. I will know you as the leader of the sect in Islam. I will call yourself universal preacher in Islam. If you see you attended the burial ceremony of idol worshiper, if a priest or a God member, you do not submit your will to Allah, you do not practice Islamic monotheism. Ohun tó bá mú káàárín ọ, ìwọ olórí ẹ̀sìn Ìsìláàmù, àwọn ayọ̀ níbi òkú aláwo ọdún ààrẹ fọlọ́. If you see you, the leader in Islam, Imam in Islam, You attend the burial ceremony of that member. You do not submit yourself to Allah. Bàbá rí ọdún èkó àbọ̀ṣà ọ̀dúnrà rẹ̀ lẹ́fọ̀lọ́ ọ̀gbà. If you see you attend the burial ceremony of idol worshiper, you do not submit your will to Allah. Aládìísì, èyí tẹ̀ ń bì í kiri, òní ń pa yín láṣẹ pé lọ́sàn-án àwẹ̀ bẹ́ẹ̀ bá báyà yílò ìwakọ̀ kàfàrà wà tẹ́ sàn fún un bá a bá ti gbẹ́ lẹ́nu àfáà kan bẹ́ẹ̀ kò jura rẹ̀ lẹ́fọ́lọ́. As connection, you are following commandmentship, and it says, if you have sexual relation with your wife during the day of Ramadan, it has expiation. If any man should utter this, such man does not submit his will to Allah. Bàbá gbọ́ lẹ́nu olórí ẹ̀sìn kan lẹ́kọ̀ọ́ la ti gbọ́ ni nìbàdàn la ti gbọ́ ni ìlọrin la ti gbọ́ ni ilẹ̀ haúsá la ti gbọ́ ni ìkèrò la ti gbọ́ ni ìwó la ti gbọ́ ni èkó la ti gbọ́ ni ó wá ní gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ ó ní bọ́ọ̀ bá ṣe ṣìnà ẹ̀ṣẹ̀ ni lóòótọ́ bọ́ọ̀ bá jalè ẹ̀ṣẹ̀ ni bọ́ ọ pààyàn ẹ̀ṣẹ̀ ni èyíkéyìí ìbàjẹ́ ó wá ń tọ́ka sí i ó wá ní ṣùgbọ́n bó ṣe jẹ́ ẹ̀ṣẹ̀ kò tí ì sọ ibi kèfè yìí bẹ́ẹ̀ bá ti gbọ́ lẹ́nu èèyàn kan bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kò pa òfin ọlọ́wọ́ ba rẹ̀ máa kò ju ara rẹ̀ lẹ̀ fọ́lọ́ wọn wa. If you hear from the mouth of any religious leader, maybe in Lagos, maybe in Ibadan, maybe in Ilorin, or in Iwo, in Ede, in Kano, in Kaduna, wherever you, you hear from any man uh, who says when you commit idolatry, when you commit adultery, you commit sin, but that does not make you unbeliever. When you when you drink intoxicatingly poor, you commit sin, but that does not make you unbeliever. When you collect usury, you commit sin, but that does not make you unbeliever. When you gamble, you commit sin, but that does not make you unbeliever. Such a nihiler is not a Muslim, is a non-Muslim, is not a believer. He does not submit himself to Allah. Àníkẹ́ ẹ má máa tu pé Mùsùlùmí ó ẹ má máa tu bẹ́ẹ̀ àwọn tá a mọ̀ ní mùsùlùmí nàìjíríà a ní wọ́n gba ayé wọn pé wọ́n gbẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n òfin tọ́lọ́ wọn bá pa wá lórí ẹ̀sìn náà wọn tẹ̀lé lẹ́yìn wọn ò ní. I do not say Muslims are believers. Many Muslims on Nigeria soil are just nominal Muslims. They embrace Islam, but they do not embrace the laws of Islam. They do not observe the limits of Allah. They are just nominal Muslims, festival Muslims, geographical Muslims. Oda, dá àwọn tí à ń tọ́ka sí yìí. Bá a bá rí wọn, kí là á pè wọ́n? À á pè wọ́n lẹ́lẹ́sìn. Ṣùgbọ́n òfin ẹ̀sìn tọ́lọ́wọ́ bá gbé lé wọn lọ́wọ́, wọn à ló wọn sì tẹ̀lé. When you see them, you see, you, you know. You see the religious people, but I tell you, they do not observe the limits of Allah in the Holy Quran. Ẹni tó ń sọ̀rọ̀ jáde lẹ́nu pé ìdájọ́ tọ́lọ́wọ́ ọba rẹ̀ mú wá ó fi pamọ́ kó lò ó kó tẹ̀lé ó wá ní ìdájọ́ àbúwèéra ó ní ló sọ pé kàfàrà wà ìtanràn fẹ́ni ó bá bá aya rẹ̀ lò lọ́sàn-án àwẹ̀ sẹ́nu ẹni yẹn ṣé mùsùlùmí ni sẹ́nu kájú sẹ́lẹ̀ fọ́lọ́ rárá irú ẹni bẹ́ẹ̀ ó gbẹ̀sìn àmọ́ òfin ẹ̀sìn kò gbá wọlé ní ọkàn rẹ̀. ọlọ́gbọ́n. a religious leader who conceal the judgment of Allah in the Holy Quran but he follows the saying of Abu Huraira who says. Whoever has sexual relation, whoever has sexual relation with his wife during the days of Ramadan, must pay some expiation. That person is just a nominal Muslim, is not a believer. Ṣé àgbàgbé ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí? Pé ànábì Ibrahim Àlọ́lọ́run bá sọ̀rọ̀. Alayhi salatu wassalam. Èsì kọ́lá làwọn rọ́pùpù. Ìgbà tọ́lọ́wọ́n ọba rẹ̀ ń bá sọ̀rọ̀, ó ní asílímù ju ara rẹ̀ lẹ̀ fún mi máa ka òfin mi mọ́ gbàgbé ẹyọ kan ni mí ẹni bí ọlọ́dẹ wá sọ ibẹ̀ ni Ibrahim ṣe wà máa ká nàmí nàlẹ̀ mọ́ṣírì kìínà àríyìnkà nínú Kùránì ọlọ́ni ànábì Ibrahim kò pa nǹkan mi pọ̀ mọ́rọ̀ wọn bá rẹ̀. Allah is addressing Abraham here. Allah says, "You Abraham, submit your will to me." And you can see it is said in the Holy Quran, Allah says, Abraham did not accept partner to Allah. So that dé àdíjì ọ̀rọ̀ O ó lọ ń tẹ̀ ẹ́ lébi sẹ̀sìn ọdún gbàngàn mi gbọ̀ wọ́n wà rẹ̀ lọ. If you follow man-made revelation and its connections, the book of lies, I say to you, you accept partners to Allah ọ̀rọ̀ ayé tó kọ àdìsí náà kalẹ̀ tó wá jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ló tẹ́ ọlọ́rùn ọ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ ò tẹ́ ọlọ́run mọ́ ẹni yẹn lọ ń sin ọ̀sìn lọ́wọ́ tó ọba wá dé gbangba àdìgí àmà ẹni yẹn náà yóò wá san ọlẹ́sàn. Who compile the others to follow, and you find satisfaction in his sins? I tell you. Such person is the idol you are worshiping. You are not worshiping Allah. The day of resurrection, that person will surely give you the reward of your deed. Do not expect any reward uh, from Allah or the religious activities you are practicing. Mo sọ bẹ́ẹ̀ yà ládìsí wọ̀nyí. Mo ní bí labalábá ayé bá dìgbò lẹ́gùn, aṣọ rẹ̀ ó dọ̀tá rẹ̀. Ẹ má súnmọ́ Kùránì rárá o. Bẹ́ẹ̀ bá súnmọ́ Kùránì ẹ kó irun ara yín kọjá bẹ́ẹ̀ ṣe wọn náà. Attention and his followers. If your butterflies attack the tongue, the, the clock will surely tear. But I said to you, do not come near Holy Quran, you and his followers. Ẹ̀rọ wọ òpè. Àwọn dàdàngọ́ níjẹ́ ẹ̀kọ́ ìjọsíwájú ara yín ìbẹ̀lẹ̀ fìmà bí sí ìmọ̀. I should limit your knowledge to the imbeciles that are following you. Ẹ lè gbé epo Bùránì lójú rẹ̀ tó bẹ́ẹ̀. And you cannot confront the Holy Quran. It is not possible. Ọlọ́run pa á láṣẹ. Ànábì Ibrahim. Ó ní jura rẹ̀ lẹ̀ fún mi. Máa pa òfin mi, má nìtumọ̀ rẹ̀. Gbà mí lẹ́yìn ọ̀kan láì gbàgàn mi ìbọ̀ pẹ̀lú rẹ̀. Allah said. You, Abraham, submit your will to me. Submit yourself to me as a big believer. And you must embrace Islamic monotheism. Do not ascribe partner to me. Obey my laws. And then Ibrahim alayhi salatu wassalam. Alayhi salam. Ó wá fún ọlọ́run ọba rẹ̀ lé sí kọ́ọ̀là Ibrahima ń sọ̀rọ̀ padà fọlọ́wọ́ ó ní àsìlámùtù èmi jura àmì ilẹ̀ fọ́ àsìlámùtù èmi ò máa pa òfin rẹ mọ́ àsìlámùtù n ò ní gbàgbọ́ mi ìgbẹ́lẹ́yìn rẹ mọ́ kọjá ìwọ nìkan. ọlọ́pàá Abraham said, Oh my Lord, I have submitted myself as a Muslim to the law of the world. Oh my Lord, I submitted my will to you, the Lord and cherisher. I am ready to obey your laws. I will not accept, I will not accept any partner to you. Ibrahim ni ohun tó fà á tóun fi ju ara àwọn lẹ́bọ̀ ṣe pa òun láṣẹ. Bó o ṣe máa pa òfin rẹ máa pọ̀ ṣe wí. Bó o ṣe ní fi nǹkan mí ìrọ́pò rẹ kọjá ìwọ nìkan lèròbèlà àlàmínà ìrẹ́lẹ́lúwa ọba gbogbo àgbáńlá ayé òun rẹ̀ lómi lẹ́yìn rẹ̀ máa. I submit my way to you, O Allah, as I'm commanded. I obey your laws, and I do not accept partner to ensure because you are the law, the cherisher of the universe. There is not any other law except you. ó rẹ ẹ̀yin aládìsí ayé olúwa mi ilẹ̀ wo lẹ rí lẹ́yìn ọlọ́run tó mú kùránì wá fà nẹ́bí Muhammad ẹ̀jẹ̀ àmọ́ ọlọ́run ọba mi tẹ ẹ lẹ́yìn rẹ̀ ẹ̀jẹ̀ ọmọ olúwa mi ti ń lẹ́yìn ọlọ́run kan fi jáde pé ọ̀rọ̀ rẹ̀ òun létí àṣẹ rẹ̀ gbọ́ rẹ̀ kò tiẹ̀ wí láti tẹ̀lé bó ti lè Is there any other law? Okay, for Muhammad, the book, the Holy Quran, is there any other law to follow beside Allah? I said to sure, if only Allah was the one who gave Muhammad the Holy Quran, why did you hate Allah so much to make you to reject His words? Why do you reject the words of Allah in the Holy Quran? Why do you fail to obey the commands of Allah in the Holy Quran? No. pẹ̀lú àṣẹ